وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí kò ṣe pamọ́ fún wa wípé ilẹ̀ mísírọ̀ la wà ní jẹta a dẹ̀ ti gbéra kúrò nílẹ̀ mísírọ̀ ní jẹta náà padà náà àwa ń lọ lójú ọ̀nà lánàá títí a sì wà lójú ọ̀nà lánàá títí di àsìkò tá wà yìí ṣùgbọ́n ní báyìí a ti fẹ́ wọ ìlú Kanaan afẹ́rẹ́ kú lọ́dọ̀ ànábì kan lọ́sọ́dọ̀ ànábì àgbà tí wá dára púpọ̀ nìyẹn à ń kú nílé ànábì kan lọ sílé ànábì mìíràn nígbà tí à ń kú nínú oore tí tó ń bọ́ sínú oore míì nìyẹn kí oore tá a gbé lọ́wọ́ ń bẹ lára wa a lọ gba oore mìíràn lọ́dọ̀ ànábì wa mìíràn alayhi salatu wassalam níbo salam àtúnwá lọ yíká òsì lọ́dọ̀ ànábì wa Yaqub alayhi salam ibẹ̀ làwọn àṣẹ lọ yíká òsì àwọn bàbá àtijọ́ àwọn ọkùnrin ni wọ́n máa gbalaja ìmọ̀ tí àwọn obìnrin ọba tí wọ́n ìdọ̀bálẹ̀ ó ní bí wọ́n ti fi wọn ní mo yíká ọ̀tún ọ̀hún yíká òsì ìyẹn ni àwọn ń nàtàkọ́lá bẹ́yìn nàbí yẹn à ń lọ à ń bọ̀ à ń yí lọ à ń yí bọ̀ láàrin àwọn ànábì ọlọ́run méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn pẹ̀lú ànábì wa Yusuf alayhi salatu wa salam tí wọ́n ń bá ti ẹ̀lá fẹ́rìn kí ni fíṣà tá a fi rìn àìsí ànábì ọlọ́run ọlọ́run ò sì bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni a ti gbọ́ ìpè ọlọ́run láti sánmà gẹ́gẹ́ bá wọn kan máa ń wí wọn ta ni ó gbé wa lọ sọ́dọ̀ ànábì tá lọsọdọ fẹ́ lọ sọ́dọ̀ wa bá sọ́dọ̀ sọ́dọ̀ báwo la ṣe fẹ́ mọ́nà awakọ̀ ọlọ́ntẹ́rà ànábì Muhammad sallallahu alaihi wasallam sí wa ní tó ti rán sí wa náà ni tú al-Qur'an Karim tọ́lọ́ntẹ́rà yìí òun náà ni okùn tí ó gbé wa bí a bá ń ké Kùránì bọ́ọ̀ bá káwé tó ṣe nǹkan kan ọ̀làjú torí pé gbogbo olè ayé gan ni wọ́n sọ fún ẹ̀ nígbà bá ń sọ fún ọ pé ọlọ́ba ọlọ́ba níbo níjẹ́ báyìí ọmọ ọmọ Kùránì lọ fẹ́ gbé wa lọ sílẹ̀ Kànáàn báyìí wọ́n fẹ́ gbé wa látọ̀dọ̀ ànábì wa Yusuf alayhi salatu wa salam abẹ́ lọ arrive at departure báyìí at depart àwọn lọ sí abẹ́ lọ arrive lọ́dọ̀ ànábì Yaqub alayhi salatu wa salam Kùránì náà ni áwò náà láàkì táàfi lọ bẹ̀ ẹni ò lè mú yín lọ ẹ̀yin náà sì lè gbé mi náà lọ ṣùgbọ́n kí ni ó gbé wa lọ ayé Al-Kùránì níta bá ti ká àti lọ náà nù ní ọ̀rọ̀ ó tó wá máa ṣe sọ àti débẹ̀ báyìí òkun tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ inú Al-Kùránì náà lákọ̀ọ́kọ́ lọ bí tá a ti dúró lánàá ayé 97 95 òun náà láti dúró lánàá tí ọ̀rọ̀ ti dára dúró lánàá ìgbé ayé 95 nù kí lọ parí ẹ̀ òun náà ni pé anábíwá Yàkúbù alayhi salatu wa salam wọ́n ti gbọ́ oòrùn wípé orí kan bọ̀ tí wá lórí náà oore tó tóbi jù lọ́nà oore táwọn arìnrìn retí láyé kan tó kù láyé náà oore tó tóbi jù lọ́nà oore tí wọ́n retí láyé òun náà nìyẹn àpò orí àkìyàmọ́ orí ayé tó tóbi jùlọ lọ́dọ̀ anábẹ̀wà Yaqub alayhi salatu wa salam ó ní wọ́n gbóòórùn lánàá yẹn nígbà tí wọ́n ti wá sọ pé àwọn yìí àwọn tó wà lọ́dọ̀ wọn wọ́n lálàsí wọn ṣùgbọ́n lílálàsí ni ọjọ́ lálàsí lọ́dọ̀ ti wá ní báwọn ti sọ̀rọ̀ lọ́dọ̀ tí wọ́n nìyẹn naam àwọn alọ sínú alkọ̀án aya 96 97 àti 98 lẹ́nu èyí ni láìsí ààlà torí bí abẹ́ sópọ̀ torí àkókò أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيراً ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا

قال سوف أستغفر لكم ربي قال سوف أستغفر لكم ربي قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم قال سوف أستغفر لكم báyìí ni alukuran ló gbé wa lọ sí ìlú Kanaan tààrà àtẹ̀sí débẹ̀ báyìí ọlọ́run ń sọ wípé lẹ́yìn ìgbà tí anábìwá Yakub tí ti oorun tí wọ́n gbọ́ yìí ọwọ́ á pé ní tí wọ́n gbọ́ náà ni wọ́n gbọ́ Kìí nǹkan sí ni wọ́n gbọ́ ń pè ọ̀pọ̀lọpọ̀ ń pè ń gbọ́ ìpè ọlọ́run ìpè

òórùn náà lọ wá ṣẹlẹ̀ báyìí ẹni tí wọ́n rán tí ànábẹ̀wà Yusuf fásánrán tó fẹ́ wọ́n ní ìjọ́ kìíní àná fàlámà ó fi yíwa pé wọ́n rìn sàá ó fi yíwa pé bẹ́ẹ̀ sí ń bọ̀ jìnnà ó fi yíwa pé ìrìn àjò náà kìí ṣe inú ilé sí àrà àbí inú títí rúùmù sí àrùn kọ́ ìrìn jábá sí nílà mọ́ mhm ọ̀nà ìjìn díẹ̀ ni ó ní fàlá máa ah, wọ́n ní àǹtí bẹ̀m̀bẹ̀ yẹn sílà ni wọ́n ní tọba sọ pé fàlá ní ibi tí èsì Kùránì tọba ní fàlá máa já al á ti mọ̀ sí mẹ́rin fàlá máa ma an já albashi nígbà tí bashi rúdé nígbà tí ẹni tá a fi ìró ayọ̀ ọ̀rán tó dé bashiru mẹ́rin àwọn alẹ́ àbí ẹni tí bá ń jẹ́ bashiru kó dìde káwọ̀ bashir bashir ẹyọ kan rà ní ó di mélòó mo rí ọ̀pọ̀ rẹ́rìn púpọ̀ lọ́ọ̀kan lọ́jọ́ wọn afura pé ó gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ pé oúnjẹ bashir mo ti gbàgbé pé bashir ní ń jẹ náà ẹ̀yin mélòó la rí báyìí ẹ̀yin méjì tó ẹ̀yin méjèèjì ń ẹ tẹ̀lé mi tàbá ti parí tẹ̀sí ìwọ náà máa wó kọ rẹ kiri nìkan ọlọ́run ọba sọ pé fàlà ń má yóò padà. jẹ́ kásàdúrà fáwọn méjèèjì bá nínú ọlọ́run ò ní ṣe ní nígbà sírù sàmì dáadáa o ọlọ́run ò ní ṣe méjèèjì nígbà sírù bashir náà ní kọ́nà ó ṣe ń tí ẹ ti máa fi mẹ́ẹ̀ bá nínú àìmọye ẹni tí ń fa gbóyìn ìsìn lágbílẹ́kọ̀ rẹ̀ bashir mọ̀ ń jẹ́ bashir tí ẹni tí a rán táàfi ìrọ̀ ayọ̀ rán lánàá látọ̀dọ̀ anábìwá Yusuf hari salatu wa salam ẹni tó àti rọ ayọ̀ràn nígbà tí ó dé tó dé sílé kọ́mọ́ sí ìgbélé ní ìtaàràn lọ́kọ́kọ́ sí nígbà tí ó ṣiṣẹ́ náà bẹ́ẹ̀ sí náà lọ jẹ́ Allahu akbar gbólóhùn tí anábì Yusuf lò fún wa wípé tẹ́ ẹ bá ti délé bó ló fún wa ó ní ìlàbú bíkọ̀ ní ìsinmi lẹ́yìn ìgbàtẹ̀ bá dé tánkì náà ni bí a bá ti rán ni ó fi nǹkan tí dókítà bá sọ fún ọ pé ó gún ẹ̀mẹ́ta ni ó lò mọ́lòjọ́ ẹ̀mẹ́ta lọ. Ẹwọ́nìjọ́ mẹ́ta ni kó fi lò ó tọ́ bá ti lè lọ fàdóòsì ó nǹkan ó ṣe ọgbàdà bí a ti ní òsínà ni ó àwọn tí wọ́n rán tí wọ́n mọ̀ pé tí wọ́n ń lò lọ́wọ́ ń bẹ̀ yẹn kì í sasọ ní òṣìṣẹ́ àṣẹta ní òṣìṣẹ́ àti ọlọ́run wọ́n ti gbà pé agbára kan ní ọlọ́run fún àdádùwà Yusuf mẹ́ ẹ̀yìn wọn máa wò pé ẹ̀kọ́ wọn bá ti yànjọ́ náà lọ́run pé tó wá àbúrò wa ah, kí ní bẹ̀rẹ̀ ara aṣọ tó ń bá wọn aṣọ òṣì wá jẹ́ kí ojú bàbá orí náà àwọn ti gbà wípé ó ti dà náà wọ́n sì ti bá ń lé tẹ́lẹ̀ sí bàbá àwọn gan náà tẹ́lẹ̀ kí ló fẹ́ ànábì ọlọ́run wọ́n láti máa bóun náà máa ń ṣerú ẹ̀ tẹ́lẹ̀ kọ̀wá jọ wọ́n lójú gbà àjọsí ah, pé òun lọ́lọ́run bùn kìnrin mi nígbà tí Bashir tó délé alkọ́ ó mú aṣọ náà alkọ́ wà ló ṣe jù òkè ní òkè ló ti jù ńgbọ́lọ́gbà wọlé ẹ̀yìn ní o bàbá ọmọ tó fi tẹ́kíní tó fi àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa ń dàbí kí ní bá àwọn ojú kí àmà ń jẹ́ Thank you. kọ òjíṣẹ́ ẹni ọgbẹ́ accident àwọn òyìnbó ń pè ní accident látara ọlọ́ni a máa pàdé ẹ̀ pẹ̀lú ìtọ́jú òjijì náà ìtọ́jú kíni òjijì káyù tí a máa ń lò ní sẹ̀ríà tí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n encourage wa ká máa lò ó wọ́n lẹ́yìn tẹ́lá lọ́rọ̀ ìṣùgbọ́jú fún tẹ́ jẹ́ kó ṣiṣẹ́ lára rẹ̀ jùlọ ní pípọ́ mọ́mọ́ àdá tó gbóná ọ̀bẹ tó gbóná tẹ́fi lẹ́ ní ẹsẹ̀ kó kéyé wọ́n ni kíkí ò ju náà ni ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ń bẹ lára rẹ̀ ó fi ṣe kíni ó fi jáde <clears throat> sọ̀rọ̀ mi yé báyìí wọ́n wá ní alkọ́hù aláwọ̀ tí yìí

oníròyìn ayọ̀ yìí albashir oníròyìn ayọ̀ yìí nígbàtí ó ju aṣọ náà síwájú bàbá yìí fàrútà dábà fi rán ọba rí nàlẹ́ ẹ̀ta náà wà ẹ̀ bó ṣe rí na kí lọ́kọ́kọ́ mọ́ bá ẹnu ó ní àwọn حزف بيننا فوالدنا كلنا على ما قلنا أني أو صفانك الذي في عالم من الله ما لا تعلم يا رينكا ثم لا تقول تلا تلا لا هو Ah, ibi to si wi tele tele ni. ó ní wa a'lamu minallahi ma la ta'lamun mọ̀mọ̀ ń tẹ́ máa àwọn tó sọ léyìí fún jọ́nà àwọn ọmọ náà ni ṣùgbọ́n àwọn ọmọ tó wá sọ fún lélẹ̀ ní ìsìn àtọmọ àtọmọ ọmọ lọ sọ fún torí pé àwọn ọmọ akẹ́kẹ́ ti lálà sí bàbá tẹ́lẹ̀ pé kọ́ lóta lọ́hìn iná kẹlàbí ìbàdàlì kẹ́lì ọdí àwọn iná bẹ́ẹ̀ ọwá sọ fún wa pé ọ̀rọ̀ ṣe ń ti sọ fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé ìmọ̀ yín kéré kékeré kí bàbá fi jọ ọmọ lọ níbo ẹ wà ẹ̀yin wọn wọ̀nyí ẹ̀ sì fi wà líyìí ẹ̀ sì fi sìdíìkù gan asámbèlè pé wà di nàbí àwọn sìdíìkù gan lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ tiwa àlámà akólélàkún. àlámà akólélàkún ní ìlú ní ìlú àìlàkùn ní ọ̀sán ìmáà ó tún lè túmọ̀ ẹ̀ sí pé tí yín di lọ́fà alámù àkólìlàkùn tẹ́ mọ̀ ọmọ ilé ti ẹ̀rin wúrẹ́ nìyí ẹ̀ àlámú àkóyìnlá fún olùsọ fún apé tí yín mélòó ẹjẹ́ kí tí yín ọlá etí yín ti di ẹkéré tí tí mọ̀ ń dára láti ẹjẹ́ tí mọ̀ ń sọ fún mórí ń tẹ́ ẹ̀rí mọ́ máa ń tẹ́ mà èyí náà mo bí àti àlùfí tí wà mọ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn sọ pé ìnàkàlà ẹ̀ ń sọ fún mi pé bí mo ń sáná sáná wá lè léyìn ìsìn sẹ́yìn lẹ́wà ń sáná ní àbí àbí mi mo rò pẹ́yìn lẹ́ ń sáná báyìí tú ẹ̀yìn ń pé ẹ̀yìn gangan lẹ́ ń kíni alámáàpọ̀lẹ́lákùn ń sọ̀rọ̀ nípa rẹ̀ yí àdọ́ ọlọ́run ló ti wà ẹ̀yìn ọlọ́run ọba yín sọ mọ́ sọ̀rọ̀ wípé pé yá àṣàfà àrá yóò tún fà pé mi nìkan sí mọ̀ ń sọ̀rọ̀ ní mọ́ wì ní ọ̀dá sọ ah, kíní ṣe ń tẹ̀ mọ́ wọn ara yìí ẹ fi yá pé tí ọmọ kékeré bá kọjá yìí àmọ́ sọ fún pé ah, kíní sọ òkèrè wò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n kọ̀ dáa kọ́ máa gbẹ́nu èèyàn gbogbo ìgbà èyí ó di fáàrí àìsàn tí máa lò ní báyìí tí ànábì Yakubu ti ń lò yìn alámà fúnlẹ̀kùn àwa máa wò pé tí gbólóhùn tí ànábì wa Yakubu sọ náà ìyẹn rí nàtán ibò yẹ kó tí wọ́n pẹ́ alhamdulillah alhamdulillah mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o lẹ́yìn ìgbà náà tọ́lẹ̀ tọ́wà máa sọ fún àpò iṣẹ́ rí pé tí mò ń sọ ti tẹ̀ tó tí wọ́n ń sọ láàrin yìí anábìwá Yakubu àrí sọ̀rọ̀ tó ọ̀rọ̀ tí wọ́n sọ pé alámọ̀ àkólélakùn inú dákùnjábẹ̀ ra wọlé ìtọ́wà jẹ mójú ni àbọ̀jẹ mọ́ Yusuf èyí tí wọ́n sọ pé

ní gbogbo bọ́lọ̀ ti ádá nǹkan tọ́pọ̀ tó dáa tó bá ìkàábà mbẹ́mbẹ́ àbí àwọn ànábì ọlọ́run mbẹ́mbẹ́ amàláìkà tí ò ní iye tí ọmọ nọ́mbà wọn mbẹ́mbẹ́ àlìjẹ́nà mbẹ́mbẹ́ ọlọ́run rọ́bù náà aláwọ̀mọ̀ rọ́bà náà ìwọ́lọ́run bá tó dá náà mọ̀ ń bí ọkọ̀ sàánú rẹ̀ àbíkọ́ ọgbà lóòótọ́ ṣùgbọ́n sí ilé ìlẹ́ẹ̀kọ́ anábìwá yakubu wá sọ fún wa wípé èmi kọ́ èmi ò ní sàfitì olúwa lásìkò tẹ wà yìí sọ́dọ̀ yín torí pé ẹlẹ́sẹ̀ ó dìgbà tẹ bá mọ́ tán ká tó máa sàfitì ẹ̀ sọ́dọ̀ yín anábì Yakubu wá sọ pé kan látọwọ́ àtọwọ́ ọ̀rọ̀bì a olúwa mi dé mi mọ̀ torí pé èmi tí mò ń bá yín sọ̀rọ̀ alhamdulillah <clears throat> mọ́ wà láìfẹ́ kí wọ́n olúwa mi ni màá tọrọ àforíjì rẹ̀ fún yín ẹni tí mọ̀ ń tọrọ rẹ̀ fún yín orúkọ rẹ̀ tún kọjá ń tẹ́ bíìrì sọ́mọ̀ pé dáwà ní sáwọ́fà astaghfiru lakum rabbi máa tọrọ àforíjì lọ́dọ̀ olúwa mi fún yín ẹni fi wa huwa al-ghafir ó ti tó àbí gáfírù àbí ọlọ́run ọkọ̀ ẹ̀ náà ní jẹ́ gáfírù gáfírù zanti ọlọ́run huwa al-ghafir ṣùgbọ́n wà lẹ́bẹ̀ ni pé ń sọ fún wa pé gbogbo ẹ̀ṣẹ̀ dá ìkọ̀ tó nǹkan kan nínú gafúr ẹ má mìkan ká tó tọrọ àdúrà fún yín pé kọ́lọ́wọ́n foríjìn ọlọ́run ti kíni ẹni pé àforíjìn ọlọ́run ọba ọkọ̀ jẹ̀ṣẹ̀ tó máa dámà ń dá lọ nìkan lọ́wọ́ àkùsì lọ́wọ́ tó tọrọ àforíjìn ọwá ní wàhúwà àwọn ẹ̀kọ́ pé olúwa tí mo ń tọrọ fún tí mo fẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ fún yìnyín òun náà ni Ghafur báun náà ni ọdún àtúnni Rahim yẹn ni wípé ẹ̀fọ́ kàbálẹ̀ ẹ̀fọ́ kàbálẹ̀ ẹ̀fọ́ kàbálẹ̀ àwọn onímọ̀ sọ wípé aka ọ̀rọ̀ kan lẹ́kọ̀ọ́ tó lọ wípé wọ́n ní láàrin yìí bàbá sọ pé sáwùfà ibi kí ló wá dé tó fi á sọ pé sáwùfà ń bẹ̀rù lè tí wọ́n wá fi ṣe nẹ́kìdù ọ̀rọ̀ yẹn wọ́n kọ́ lánàá rẹ̀ wọ́n kọ̀ ń pẹ́ ààrẹ sí ìtí ànábìwá Yusuf ṣe àìsàràtò sàdá ní àyàtà kílẹ̀ kan wípé kọ́ lálá tẹ̀sí ibà ààrẹ ìṣẹ́ wọ́n ní ànábì Yusuf ti ti tọrọ àforíjì fún direct wọ́n ti mọ̀ láàárín bàbá ní àhàn ah, ah, <coughs> ẹ̀rọjọ́ díẹ̀ Ah, eh, ńgbọ̀ bá yá sáúfà ńgbọ̀ bá yá sáúfà ni o kò tí ìyá wọ́n wá ń sọ wípé àgbàlagbè tètè forí jìn ẹ̀ṣẹ̀ wọ́n ní àgbàlagbè tètè gbàgbé nǹkan pàápàá jùlọ ní ọ̀dà tó ọba ṣe pẹ̀lú ẹ̀ wọ́n ní ọ̀dọ́ tètè máa ń gbàgbé nǹkan ẹ̀yẹn ti lọ́ntì ẹni àfáà kan nínú àwọn onímọ̀ lọ́sọ̀ yẹn náà ti ṣáájú lọ bó ti ẹ̀já sí pé kọ́mẹ̀ntì yẹ kó wáyé lórí ọ̀rọ̀ náà wípé èròǹgbà anẹ́lùwà Yakubu yàtọ̀ síbi tí àwọn àfáà wa lọ mẹ̀wọ̀n àgbàlagbà gan ní má tètè sàmójú kúrò ju ọmọ kékeré bẹ́ẹ̀ ni àdúrà ẹ̀kọ́ àgbàlagbà ó ní experience àgbàlagbà ti kọjá ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní tí àgbàlagbà kó lọ́wọ́ pọ̀ tí wọ́n má kékeré bí èjì 40 nǹkan nǹkan yẹn egun ó sì le nípa bá gbà ní kíni láàfún náà ni ó máa wí ní tiẹ̀ kí ló wá fàtí ànábì wáyà fún bí wá sọ pé káwọ́fà astaghfiru lakum rabbi ọlọ́run sọ fún àrí pé mo ti gbọ́ ní tẹ́ wí mo ti ń tọrọ àforíjì fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí máa sì tó máa tọrọ lọ ní wọ́n ní ti bẹ̀rẹ̀ ní màá tó wá tọrọ kí ni àforíjì fún yín dọ́báyà nígbà wo wá ní nígbà tádùá tó máa ń gbàgbé àsìkò tí mo wà yìí àgbàlagbà yẹn àgbàlagbà mọ́gbà tó yẹ kí tó bá ṣe ọlọ́run bá ń foríjì wọn lẹ́ẹ̀kan ọ̀nà tó lọ́wọ́ ọba yọ gbàgbà àforíjì wọn ó ju kó sí nígbà ẹgbẹ̀rún lọ fún nígbà mi bàbá wa ní sáwùfà astaghfiru rabbi àsìkò tó jẹ́ sí pé má ṣe àdúrà yẹn ni má ṣe màá bá yín tún pò súnmọ́ ìdígbà mo ti ṣùgbọ́n mọ̀ tó wá ṣe fún yín tọ́bá ya padà sáwọ́fà astaghfiru lakum ìyẹn ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ yẹn a máa gbé sí pé kìí ṣe pé àgbàlagbà yìí ṣàforíjì fast fast kànmọ́nkànmọ́ àwọn gan ni wọ́n súnmọ́ ju àti àgbàlagbà tí bá ti ń sáná lókù àgbàlagbà tí bá ń sáná ìyìn wọn ọ̀tọ̀ tẹ́ǹpù yọ́ta máa tẹnumọ́ náà ni pé bẹ́ẹ̀ náà ló ṣe kinní bẹ́ẹ̀ náà yọ́ta máa tẹnumọ́ àgbàlagbà tí ń sáná ṣùgbọ́n àgbàlagbà tó jẹ́ ànábì ọlọ́run lọ́rin kìí ṣe bẹ́ẹ̀ àwọn gangan aráàánú sì kí wọ́n máa ń sàánú ọmọ ádámọ̀ jù àwọn gan ní ọmọ pọ́lọ́wọ́ ọba táwọn wí ní àforíjì rẹ̀ ọfẹ́ jújú àforíjì ọfẹ́ jújú báwà tí ń rò lọ alayhi salatu wassalam eré wọn báyìí báyìí ni bàbá sọ pé òun tọrọ àforíjì fún wọn ó sì kí ọlọ́run fún wọn pé ọba tí mo ní tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ fún yìí ọba tó jẹ́ ti rẹ́dì gan láti fi oríjì lẹ́yìn màtọ́ bá foríjì yẹn tán ó ti rẹ́dì láti kẹ́yìn láti fún yín lóore oríṣiríṣi tẹ́ẹ̀ lérò látọ̀dọ̀ rẹ̀ wá eléyìí ni bí àwọn ọmọ yìí bí wọ́n fi parí fáìlì wọn lọ́dọ̀ bàbá wọn láàrin ìṣẹ́jú àyà gbogbo aburú tí wọ́n ti ṣe bàbá sì tọrọ àforíjì fún wọn bàbá sì foríjì wọn pé ìtẹ́ ẹ ṣe sínú mọ́ foríjì ìtẹ́ ẹ ṣe sọ́rọ̀ wọn ọba náà mo ti bá ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run báyìí ni àwọn mẹ́wẹ̀ẹ́ wáyà wọn àti àtàwọn ọmọ ọmọ wọn àti gbogbo ará ilé wọn báyìí ni ìdùnnú ṣubú lukíni ayọ̀ wọn báyìí ìdùnnú àkọ́kọ́ oní ẹni pé bàbá ti rìnà ìdùnnú ẹlẹ́ẹ̀kejì bàbá forí jì wọ́n ìdùnnú ẹlẹ́ẹ̀kẹta ọ̀dọ̀mọ ọba ẹni pé wọ́n kò ní òtì wọ́n bọ̀ sínú kíni ìlú ọ̀la ìdùnnú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́pàdé fún wọn mẹ́rin lóbi jẹ́ sí pé ọmọ ayá mi kákẹ́kọ̀ọ́ mi kẹ́ ní ìpé gbogbo tó bá rí ọba wa náà gbèdé ayé wa gẹ́gẹ́ ìkorò àbíbànújẹ́ àbí nǹkan kan tí sàn dá wà láàmú inú ẹ̀mí tí òjò àgbádùn ẹ mẹ́jọ sọ́ọ̀rì ìbínú káàkiri máa ní òpù sọ́dọ̀ ọlọ́run ọba wípé síbò náà ni ọba tó ní ayọ̀ lọ́dọ̀ tó ní àánú lọ́dọ̀ tó ní ìtẹ́ lọ́dọ̀ àwa máa wá pè é ẹ̀rọ bá ń pè bá kúrò ń tí wa náà ọ̀dà ẹ̀gẹ́ bí ti ànábì Yakubu náà ti dàgbàdà àrí sọ́dọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ náà fọlá ń máa ń jẹ́ àgbàṣe. ذلك nǹkan nǹkan bẹ̀m̀bẹ̀ wọ́n nígbà tí wọ́n gbéra lọ́hùn lánàá anábìá Yusuf alayhisalatu wasalam wọ́n sọ fún wa pé ìdíhàbú bí kọ̀ mí sí hàdà fa alùkúhù àìrà wẹ́jìlì àbì tó pamọ́ látẹ̀lẹ̀ ó ní wọ́n máa lọ o àwọn tó ní wọ́n máa lọ́ngbà náà nígbà tí ẹ̀yìn rò tí a wí ní gbogbo wọn náà wọ́n darúkọ mẹ́ ṣùgbọ́n láàrin yìí nígbà ayàtọ̀ ni ó dé wọ́n wá dẹ̀bẹ̀ ni pé àwọn ẹ̀yìn rò sí mọ́ Bàṣírù nìkan ló kù táwọn ẹ̀yìn rò yòókù ti kú dànù àbí wọn ò sí láyé mọ́ àwọn ọmọ wádìí pé kí ló tóbi jẹ́ sí pé ayàtọ̀ ni wáyé sọ pé fàlámà ń já àlùbàṣírù kò gbé mọ́ fàlámà ń já àtìlẹ̀ ẹ̀yìn rò ń já àlùbàṣírù ló kù kí lọ́ba tọ́wọ́ rẹ̀ tún bashiru nìkan bashir ká má pè bashiru bashir nìkan ó nìkan mẹ́ńtàn ọ̀yẹ́ ká máa wọ́ndà bá ń fi kílọ̀ fà á ntọ́fà náà ni wípé tí nǹkan bí nǹkan bá ti wà tí wọ́n bá ní gbogbo ìrìn àjò tí wọ́n rìn bọ̀ yẹn kí ni a bí ìdí láàrin ìrìn àjò wọn kọ̀míṣìn ẹ̀wù jẹ́ mú lọ́wọ́ yẹn. mo wá ti já sí pé ẹni tí ẹ̀wù bá wà lọ́wọ́ rẹ̀ náà ni iyì ń bẹ lára rẹ̀ ẹni tí ó sì lọ jù náà ni tí ó lọ jù síwájú bàbá náà ni abiyì ibẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ sí pé nìkan náà ni wọ́n ṣe kẹ́ni ni wọ́n darúkọ orí darúkọ rẹ̀ pé jẹ́ albasir kò mí nípa àwọn yòókù sí mẹ́ wọ́n jọ dé náà ni wọ́n jọ dé náà ni ṣùgbọ́n torí pé àlè máa sọ pé gbogbo wọn fẹ́ gbé ìfẹ̀ǹtì asọ́ ń bẹ lọ́wọ́ lọ́bà tó fi jẹ́ sí pé wọ́n sọ pé jẹ́ albasir náà táà basir láàrin bẹ̀yẹn kan níbi ayà ìgbà wọ́n ní sí ìròyìn ní àbórúkọ nínú àwọn ọmọ ànẹ́lùwà Yakub bí alayhi salatu wassalam àbí kò sẹ́yìn àbí náà sẹ́nìkan jẹ́ Bashiru tí kìí sẹ́nìkan wà tó jẹ́ Bashiru tó wá ní tí ì sínú ọmọ ànẹ́lùwà Yakub àbí ìkan nínú àwọn ọmọ ànẹ́lùwà Yakub alayhi salatu wassalam òun náà ni wọ́n ròyìn pẹ̀lú Bashiru láti ní ismun awọ́s tó kọ́ ni àbíròyìn wọ́n tó ń jẹ́ bàṣíù tó dúró náà ní ìṣẹ̀ká bí wọn náà léèrè tó kọ́ ti ẹni àbíròyìn bàṣíù dáwò ìtorúkọ ni àbíròyìn àwòbáyá yọ gbáǹsà bàṣíù tí àwọn ènìyàn tó dàgbà díẹ̀ yẹn àbílẹ̀ rẹ̀ tí orúkọ ni àbíròyìn ìròyìn ni náà lẹ́ ń jẹ́ ayẹ́ sí pé ayẹ́ sẹ̀sọ́ ló kọ mí ẹ̀kọ́ eh, mọ yàtọ̀ láàrin tá a mí lọ́fà tí wọ́n bá pe orúkọ ní tí wọ́n bá pe ní ìròyìn ìtumọ̀ ẹ̀ ní wípé kì í sorúkọ èèyàn gbogbo ara lè jẹ́ ròyìn bẹ́ẹ̀ tí mi ní àbá sọ fún yín pé ayé ẹ̀fọ́ wa ẹ̀yin olùkọ́ wa ẹ̀yin àfa ẹ̀yin wa ẹ̀yin àfa ẹ̀yin gbogbo ìròyìn ayọ̀ kan tí tí mo mú o pé mo ní mo mú ìròyìn ayọ̀ kí ni ìròyìn mi ń gbà náà tí bá ń jó kọ yọ́ máa jẹ́ Bashir tí bá ń jẹ́ ròyìn òun náà ni yọ́ máa jẹ́ sí pé gbogbo ara lè jẹ́rẹ́ tó bá ti ní ròyìn lára tí ó kọ wá lẹ́n jẹ́ àbí ròyìn àwọn orúkọ yìí ó ti yé bá àwọn ẹjọ́kù. wọ́n ní wọ́n kìí ti gbẹ́ nìkan jẹ́ Bashir o ròyìn lásán ni torí pé ànábìwá inú àwọn ọmọ anábìwá Yakub àìsàlátù wọ̀sálàm ẹnìkan ni wọ́n fi ní anábìwá Yusuf fún láṣọ pé kó mú lọ́wọ́ nígbà tí ìṣe ẹrù láàmà fún ọmọ gbé dìgbẹ́ dìgbẹ́ dìgbẹ́ dìgbẹ́ ebi ń gẹ́nì kẹ́nì kan mú lọ́wọ́ tó lè jù sápò yìí ẹnìkan sínú wọn ó ló kọ sí ẹ̀sìn ń jẹ́ tí bàbá wọn sọ ọ́ ṣùgbọ́n torí kó sáàmù aṣọ lọ́wọ́ yìí aṣọ ayọ̀ aṣọ ọ̀rọ̀ ayọ̀ ìdùnnú ayọ̀ ìró ìdùnnú sí mẹ́ lọ́wọ́ rẹ̀ pé ah ní ti mọ́ mú lọ́wọ́ yìí ni bàbá ó fi rí náà lónìí tá a ti ṣe wàhálà tá a ti létí ìró àti lu àgbo àlọ gbogbo àlọ àti tẹ́ẹ̀sì àti gbogbo ẹ̀kọ́ lọ sáàsọ yìí ní à ìgbà ayọ̀ ọmọ mú lọ́wọ́ náà ni wọ́n fi pè ní àlùbàṣì náà الشيطان tọ́bọ́ wá jẹ́ sí bàbá ni ẹlòmínì ẹlòmínì jẹ́ bàṣẹ́ kìí sí àwọn ọmọ àlẹ́gbà yàkú bùrà bẹ́ẹ̀ fìfọ́ bá ń gbà náà káàna alamun ayé anna sáàmà onáka ayẹ́pẹ́ nìkan bẹ̀kí ń jẹ́ bàṣẹ́ wà bí náà ànàrà dání tí ìyẹn bá wá ń jẹ́ bàṣẹ́ náà tó wá jẹ́ sí pé ó kọ rẹ̀ ń jẹ́ bàṣẹ́ náà tó wá jẹ́ sí pé wọ́n tún wá pẹ̀lú aṣọ ìrìkọ̀mí ìṣẹ̀wò yìí á ajẹ́ sí pé ó kọ rẹ̀ ròónù ẹlòmí àmà jẹ́bà tí ẹ pé ìròbànújẹ́ náà mú wa níbi ẹ̀ ah! áà nígbà tí mo ń kọjá bọ̀ lánàá bẹ̀ ní bófàsì ń bẹ̀ yẹn ah wo tọba rí àwọn olè kan tí wọ́n ti ya wọ àdúgbò inú tí wọ́n ti gbá tẹ́ńsọ̀ aṣọ́bà pé ọlọ́run ka wá ayéṣe bàṣírù mẹ́wọ́ ọkàn jẹ́ bàṣírù ló kọ́ ẹ̀ ṣùgbọ́n níròyìn ayéṣe bàṣírù kí wọ́n sọ ha ní ìsìn ó wọ́n mọ̀ sí ní eh, eh, epo petrol báyìí nísìnyí o onísàmà múròyìn ìbànújẹ́ wá fún yàn tàtà wọ́n ní petrol báyìí o wọ́n ní five hundred naira lámàrà lítà kan o ha àwọn ìbámu pé ha ó ti pàṣẹ àjẹ sípò láti wá sí ẹ̀mà gbà wá o èyí ṣe bà sí ọkàn jókòó ìròyìn sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi hàn máa múròyìn ìbànújẹ́ wá fún yàn kò sì tọ̀nà jẹ́ bá wọn àtúkọ rẹ̀ òṣèré di ara wọn. èèyàn mhm. alákọ̀ọ́kọ́ lórí ilẹ̀ òpé àwọn ọmọ àlẹ́bàá Yakubu náà nìjẹ́ bàṣírù fi bàṣírù ròyìn rẹ̀ náà. Mhm. alqahu ala wajhihi. ó ju wọn ló ju aṣọ sí bàbá lọ́tí orí ó jù sójú ẹ̀ ṣùgbọ́n láti orí ló ti wá o láti orí ló ti ju ẹja farabalẹ̀ akẹ́kọ̀ọ́ mbẹ̀ ń jẹ́ ọ̀ya kẹ̀fí ẹ̀kọ́ ní báwo ni wọ́n ṣe jù báwo ni wọ́n ṣe ju kìíní yẹn báwo ni wọ́n ṣe ju aṣọ ẹ̀wù yẹn àti pé táìbí ibo ló ti jù báwo wọ́n ṣe jù apá abo ló ti jù àwọn onímọ̀ màkà sọ wípé wọ́n ní bàṣírò bàṣírò ẹni tó mú a tó mẹ́wù lọ́wọ́ wọ́n lọ wá bàbá wọn látẹ̀yìn èyí tó wájú lọ́ba ọkàn ju ẹ̀wù náà sórí ẹ̀ ni tó wá lọ bo ojú ẹ̀ látòrí ló ti jù lójijì látòrí ló ti jù lójijì sí ni látòrí ló ti jù lójijì sí ni bó ṣe jù báyìí látòrí rẹ̀ báyìí ó ti wálẹ̀. Mhm. mo ní bóyá o bóyá ń gbà tó fẹ́ jù tó jù sí wọn lórí ẹja wò lára ká nígbà mẹ́wùlá ọ̀nà ìsìn àwọn practice táwọn èèyàn àwọn obìnrin ti ṣe ọlọ́mọdé tó ti wá fọ́dá. tó tẹ̀ bá tún practice ẹ̀kún ti máa máa rò pé bóyá àìsàn bá sojú ẹ̀ lẹ́yìn ojú oṣù kan yábà pé ah, wọ́n ti jù sí mi lórí <laughs> níta àfi ní practice ẹ̀ nìyẹn. wọ́n ní nígbà tí ó fẹ́ jù ó jù látòrí látẹ̀yìn ó wá jù sórí ó wá bo ojú wọn ojú ànábíwá Yakubu ayé sọ̀rọ̀ àtọ̀ wọlé ilkọ́ wà á lálùwájú ẹ̀yìn jíjì sójú ni ó gbọ́dọ̀ fi òjijì síbẹ̀ fàyínkó já lọ́wọ́ bá sọ pé ń bolo tí wàá mú jìjì wá o àfọ̀yín tó kàn sọ̀rọ̀ àdáhùn fún jìjì òjijì bó ẹ̀rọ ni ó débẹ̀ ní ọkàn lọ́bẹ̀ ó sì kí bàbá wọn ń bò kí bàbá tán bàbá àti dé o látọ̀dọ̀ ọmọ rẹ àti rí o sòmó fún alẹ́ wù náà ó ní ká fi bù ọ lójú lábá ti bù ọ lójú ọmọ àfikín ni ọmọ àrí nà tọ́ba ní bo láti wá rí pé kò sọ́ báwọn bó ṣe dé àtẹ̀yìn ló ti wọlé sọ́dọ̀ bàbá ó sì máa sọ torí pé wọ́n rán iṣẹ́ ni bàbá gan ọmọ pé ẹ̀wù ń bọ̀ kò sì mọ tí wọ́n fi ṣe ẹni tó sì fi rán ti sọ pé fàálkì fàálkì hmm, ìjẹ́ ní kí n èyí tó ń ronú pé ibi tí mo fẹ́ jù sí wọ ilẹ̀ mo fẹ́ ju ọ̀pá ìsílẹ̀ ìwọ ilẹ̀ mo fẹ́ ju kìíní àìsọ́ fún àwọn jù náà wọ́n ni a ń sáré o torí pé gbáyé awọ́wọ́lá ní lákọ̀ọ́kọ́ náà káwọ́kọ́ wo sáìdì àkọ́kọ́ pé níbo ló ti rí bẹ́ẹ̀ àmà wò pé kìnnì sí apple aya bí aya ti ń bọ̀ wá gan ó fún wa ní sígínà pé bẹ́ẹ̀ ni kò jẹ́ ọmọ tó ń ṣe ó sì jù lójijì ni kí ni nǹkan náà ó ní fara ń bá ọ̀rẹ́ nǹkan fara albashiru alkọ́ọ̀hù aláwọ̀ kọ́mọ́ ti dé ní tí bá ṣírò ọmọ ti dé ní tọ́kọ́kọ́ lọ sí ní pé alkọ́ọ̀hù aláwọ̀ sí ayé lámìyàkún lákàlá wà láàríwá wọ́n ní kò sí nǹkan láàrin dídé tí bá ṣírò ẹni tí wọ́n bá sọ wọ́n dé kò sí gáàpù kankan láàrin wọn àti àti dídì bó ti dé báyìí ó ń gan sílé tó fẹ́ máa ṣe bí olórin tí ń tí wọ́n fi wá sí ọmọ pé tí bàbá ọba rí na àwọn náà ní dé Egypt anabi yakubu anabi yusuf tó fún a ó ní ilé abúgbé kọ̀mí sí hádá fàálkúhù aláwájú ìyábi ìyá tí bà sí tẹ́bọ́ wá sí lè ń pàtó àríkò bá ti jẹ́ bóyá tí bà sí rábá tẹ́lẹ̀ ẹ má wà ó bẹ́ẹ̀ bá wá ẹ̀tàn padà <laughs> ẹ̀tàn padà wọ́n ló ti wà ń bẹ̀ pé kọ̀dá káfọ́jú ọmọ ẹ̀rìn tó jìnà ọ̀bọ̀n bá ẹni tó jẹ́ ẹ̀bá ṣe fọ́ ẹ̀mọ́jì orin àjò tó jìnà mọ́ ìyẹn ló fi jẹ́ sí pé ìrìn àjò bíi seven hundred kilometers tí wọ́n fẹ́ rìn láti kanaanu sí misir ó nílò kẹ́ni tí ó rìnrìn àjò orí náà ní àti lọ́lọ́run fi ṣe mọ̀ jíjà yẹn fún ànábẹ̀wà Yakub ayéṣọ́ra tó lẹ́yìn iléhun àkọ́kọ́ nù yẹn wípé ń ta fi sọ wípé ó ṣe lójú ẹni kọ́kọ́ ṣe nìyẹn torí sí yákùlẹ̀ ayà tó pẹ̀ pàlámà á ń já albashiru alkọ́ kọ́mọ̀ sí dé báyìí ní alkọ́ fún ara wọn jù ẹkú ilé káàbọ̀ kankan nínú kọ́ ń ta ara mi ni mo gbọ́dọ̀ kọ́kọ́ sí wọ́n sì yá kù fi yà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì. wà nínú ẹ̀ka ọ̀sán tí wà wá tó ń fa ìjà lọ́wọ́ sí ìkára àgbà lè kọ́rin bẹ́ẹ̀ni wọ́n ń tabá tún wo àṣẹ tí ànábì Yusuf pa wọ́n níbẹ̀ tí wọ́n fẹ́ gbéra lánàá ó ní tẹ́ bá ti dọ́hùn ìdá abúgbé pàmí ti ha dá ẹlọ́pọ̀ látọ̀ ẹbùmí fa alkúhù aláwọ̀jì fa náà lòlò fa tẹ́ má ti dìbẹ̀ ní kẹ́ẹ̀sì kí ni wàlìfáà tó fi ìlú tàfíìn kẹ́ẹ̀ má ti wọlé báyìí ní kẹ́ẹ̀sì ẹ má kò sí ẹkú lé ìtumọ̀ ẹni fa kò sí pé ẹkú jòkó pé bàbá wa ti dé o a ti múre bọ̀ hmm, hmm, hmm ó ní anábì yusuf sọ fún apá anábì yusuf sọ fún pé ìrìnàbó bí kọ́ mi sì há dá pàálùkù wàhálà wẹ́sì ní àmì ẹ̀rọ sí nǹkan kan jẹ́ kọ́kọ́ sí mi ilé náà ti wáyé pé à ah, wọn ò ní ìdí kan ẹ̀sẹ̀ ẹni tá a bá ń kí ó ti mà bá mú nǹkan lọ́wọ́ ẹ̀ka ti wọlé báyìí kọ́kọ́ jùnà tẹ́bá wá jù kan ẹ̀jẹ̀ a sọ̀rọ̀ فكأنه قال لهم لا تفعلوا شيئا قبل الإلقاء وهذا فيه على علم نعم لأنه إن لهم كذلك ولو دخلوا كما أتي صحيح أتي صحيح فوا أتي صحيح فوا فلو فلو ما تسمى فلو على على أنه ذاك من قال للعلماء ẹlẹ́ẹ̀kẹta náà ni kí a rí náà àwọn onímọ̀ tó ti ẹ̀ sọ wípé wípé albashir ẹni tó mú ẹ̀wù lọ́wọ́ yìí wọ́n ní mínú ẹni tí wọ́n fẹ́ wòrán láàrin àwọn ọmọ ọba kan nù wọ́n ní ó ti ṣáájú wọ́n ló ti délé ń tiẹ̀ kó tó di pé àwọn yòókù dé ń ti wọn ọ̀gbọ́ yìí báwọn wọ́n náà ìmájì wọ́n náà ti ẹ̀rù náà ẹ̀wù tí wọ́n mú lọlé ẹni tí ń bọ̀ lójú ọ̀nà nínú àwọn tí wọ́n ń bọ̀ ní ojú ọ̀nà nù ta ló ní ìdùnnú wọn ẹni tó mẹ́wù lọ́wọ́ ni àbí àwọn tó gbọ́nra kan tó mẹ́wù lọ́wọ́ ni ẹni tó mú ẹ̀wù ànábì Yusuf lọ́wọ́ torí pé oníyàn lọ sí sẹ́ńlẹ̀ ó ní ètò òfìtò ẹsẹ̀ ń tọ́bá sì máa yọ̀dà yóò rí pé ẹsẹ̀ rẹ̀ dúró bí wọ́n bá ń jẹun lójú ọ̀yọ́ pé mi ti yó mọ́ ń lọ ẹ̀rọ tí ó lè sì délé sí ẹ̀rọ náà rántí jẹ́ kan tó gba lẹ́tà kan lẹ́tà ayọ̀ kan àbí aago mẹ́ta lọ́yọ̀ tó close níbi iṣẹ́ ìdùnnú ọ̀jọ́ gbádùn aago méjìlá sọ̀rọ̀ àyè pé ayédàkùn mọ́bẹ̀ kí ló tẹ́lẹ̀ mo ní emergency kìnìkan bẹ́ẹ̀ ẹni tó bá ní information lọ́wọ́ information ayọ̀ ara rẹ̀ ó yà á gágá yóò fẹ́ tètè mú débi dín lọ ẹ̀yìn náà àwọn onímọ̀ kan sọ báwọn wípé bàṣírò ọ̀bá àwọn yòókù dé o ó sáájú àwọn ilé méjì ẹ̀ tó kó lè bá tètè lọ ṣe àṣẹ tí ànábì Yusuf pamọ́ pé fa alkihi ala wajhi abi náà wà mí nìhó. nínú àwọn nǹkan tá a tún fi lè lò tí ó tó máa jẹ́ evidence fún ara ni pé ìlànà táwọn èèyàn máa fi ṣe ìtọ́jú ojú ń gbà ní èso ojú dídùn o ojúkójú ojúkójú bá wó yàn dẹ́kò dáadáa fa ah. ojúkójú tó bá wó yàn tí ojú tí ọ̀dá bá wó ènìyàn tó wá lápá lára ń tọ̀hún tí wọ́n bẹ́ẹ̀ ṣe ìtọ́jú ẹ̀ nínú àwọn kankan fi máa ń tọ́jú ẹ̀ irú nǹkan báyẹn wà ń ah. tí wọ́n bá sọ pé èèyàn ṣe rúkìá àti rí bó ti ṣiṣẹ́ kò yọ tó bá ń yọ kéde lókè àmáyìn àbọ̀ òrí abáyìn ẹ̀yìn àwọn oní kó ní pé ẹgbẹ́ kan dùn tó bá ṣe fàáṣẹ́ hajj ní ọba dùn wọn ẹ má bẹ̀rẹ̀ pé bó ló ti ṣiṣẹ́ onídìíkọ̀ ọ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ fún ṣe ó pé ọlọ́run tó ní fàáṣẹ́ ààrẹ tọ́sọ̀ kalẹ̀ òun lọ rán ìjẹ́ ọ̀ràn lọ bí jẹ́ ọ̀ràn lọ tó sì lọ mú ní ti ń bẹ́ ń bẹ̀ kó ń bẹ̀ fún ẹ̀ mọ̀ pé ọ̀hún sọ pé ọmọ ọtí ń rìlífù mi díẹ̀ díẹ̀ mọ̀ ń mọ̀ ọ̀hún tó bá lo paradol àbí nǹkan kan tẹ́ ń lò yẹn tí wọ́n bá lò fún nǹkan kan ọmọ mọ̀ pé bó ṣe ń lò ń ọ̀n bẹ̀rẹ̀ ẹsẹ̀ díẹ̀ díẹ̀ lára inú mi gan yóò máa affect body ẹ̀ díẹ̀ díẹ̀ yóò máa reflect lára pé ara rẹ̀ ti bá tó. nínú àwọn nǹkan tí wọ́n fi máa ń tọ́jú àìsàn àìsàn ojúkójú òun náà ni téèyàn bá mẹni tó wó yàn tí nǹkan fi ṣe téèyàn bá mọ̀ tàbí àfúrásì wọn a máa gba omi ara rẹ̀ ìpè kọ́ wẹ̀ sí náà kankan omi tó fi wẹ̀ yẹn iná ni wọ́n wà fi wọ́n wà lò fún ẹni tí wọ́n fẹ́ tọ́jú tó yẹ wá bá káńsù hàn. ẹ wọ́n ní ẹni tá a wá fẹ́ tọ́jú yẹn tó bá yẹ sí pé nìkan lọ́wọ́ bóyá àjàyí owó òjò jẹ́jẹ́ làwọn méjèèjì ń jẹ́ àjàyí ah. wò òjò níwòkúwò ní ìsábà sí òjò bóyá etí rẹ̀ kan ọ̀bàgbọ́ àrùn nítorí gbówò eh, etí rẹ̀ kan bá jù látara bẹ́ẹ̀ àwọn àmọ̀ pé àjàyí hmm, ló wò ó àwọn àbúlọ̀ wẹ̀ tí gọ́ọ̀mẹ́ntì ṣẹ̀rí àbáwà wọ́n pa aláṣẹ nù o àwọn ò mú lọ lè wẹ̀ lágídí <laughs> bọ́ọ̀bà bọ́ ọ̀rẹ́ bọ́ọ̀bà bá sọ ní wọ́rọ́wọ́rọ́ wọ́n bọ̀ ọgbọ̀ fúnra bọ́ọ̀bà sì tẹ́wẹ̀ gan wọ́n wẹ̀ ọ́ <laughs> wọ́n wẹ̀ fún ọ sínú báàbù á ọlọ́lọ́mọ iye ìtọ́jú táwọn èèyàn bá ti rí mọ́mà tí ó sẹ́ tí ó ti rí eléwu ìsíjọba tẹ̀rí omi yẹn wọ́n wà gbé e ọ̀yà kàkí wà fún yẹn ọwọ́ àánú sọ́rọ̀ bẹ̀yìn àfi ọ ni ìmáàmù azúrí lọ́gbà wà nígbà alátọ̀dọ̀ ìmáàmù azúrí kọ́wàlà tó mọ̀ ẹ̀kú mọ̀ lẹ́dì bí ẹ́ sábà tó wá da omi sínú abọ́ kan abẹ́fi tọ́jú abẹ́fi wí ní táǹsọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ìdáǹsọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé a sọ fa'alkihi aláwọ̀jì àbí fa'alkọ́hu aláwọ̀jì yìí ó jù sára abẹ́fiwé pé bẹ́ẹ̀ náà ni a máa ń tọ́jú ẹjúkójú náà pẹ̀lú káṣẹ́ lójijì ibi tá a ti wá mọ́ náà ni pé imam azuhuri rahimahullahu ta'ala oyin fún ma yakú mọ̀lẹ́dì bí ẹ̀dì ìlẹ̀kọ́dà fàyàsú buhu nìwọ̀rá yìí fún ma yakú fọ́ olùkọ́dà wọ́n ní tó bá fẹ́ da omi kò sí kankan ẹnu pé ọwẹ́ ọwẹ́ àtìláwí ẹwẹ̀ sínú báàbù kan àbínú kọ́pù kan bẹ́ẹ̀ bá sì rí wẹ̀ àmọ́ onígbà tó ti máa ń ṣe ọgbọ́n ẹ̀wẹ̀ tó wà tá má ti mú omi yẹn báyìí bẹ́ẹ̀ bá fẹ́ dà ẹni tí nǹkan wá ṣeun ẹ̀fẹ́ tọ́jú ẹ̀ wọ́n ní ẹ̀rẹ́ rárá yọ kẹlẹ́kẹlẹ́ kò tí ẹ̀mí mọ̀ gan ẹ̀yìn ẹ̀rẹ́ wà ẹ̀yìn ẹ̀rẹ́ wà bóyá bí títí ń jẹun lọ́gàn ẹlẹ́sìn dà tí ò ní fura pé kinní kan lè bí ẹ̀rẹ́ kan dà sí lábẹ́yìn ní hí ẹ̀rẹ́ fẹ́ fẹ́ pé kí ló ẹgbàmí ẹgbàmí ó fẹ́lẹ́ fẹ́ ẹgbàmí ẹgbàmí ẹgbàmí ẹgbàmí jẹ́ ọmọ ọ̀pọ̀lọ́n ti gbà ọ́ ẹnu bó ṣe bá lójijì tọ́ta wọ̀n yẹn wọ́n ní gbogbo ayin ti ń bẹ lára ń tọ̀hún tẹ́ni yẹn fi wọ́n yẹn yọ jáde lẹ́ẹ̀kan yẹn anabi lọ́kọ́kọ́ ṣe sọ́ọ̀lá anabi lọ́kọ́ private ṣe sọ́ọ̀lá sọ́ọ̀lá fún kan náà àwọn tàbí síbẹ̀ sọ́ọ̀lá so ìyẹn bá wọn yẹn ẹyin làwọn Yorùbá ń pè lájẹ̀ẹ́ àbí tí wọn ò sì gbà torí àwọn ti wé nǹkan mí máa jẹ lọ́dọ̀ tí wọn ojúkójú náà ní sẹ̀rí àfẹnilẹ̀ kò sí ti ń jẹ́ àjẹ́ inú Islam tọ́n gbọ́ báwọn wọ́n obìnrin tí ń halẹ̀ mọ́ náà sí àwọn ọmọ pé àwọn ọmọ pé ẹlẹ́gbẹ́ lòun ló pé ẹlẹ́gbẹ́ kí náà fẹ́lẹ́gbẹ́ aláta ní àfẹ́lẹ́gbẹ́ ogun náà lè ṣe tóbìnrin kí wọ́n sọ fún ọkùnrin ti mítìn kan sọ pé rọ́lọ́ ń pa ah, abẹ́ ìdí bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ti mítìn àwọn ogi àdúgbò yín náà ti ń ṣe mítìn àrí wọ́n ti dẹ́rù bọ̀ tán àrí ọmọ afẹ́tú ọmọ afẹ́tú dà ọdún tí ọlọ́sàn <laughs> náà nígbé ayá sórí gíra bàtà ti ń bẹ ní alimadina ìgíra bàtà <laughs> gbogbo àwọn sófà àdúgbò ìgbẹ̀rẹ̀ ní ṣe mítìn kí á lórí tí wọ́n fi gé gan wọ́n gé káwọn ò ṣe mítì kankan lábẹ́ jí o ọlọ́mọ ọ̀sẹ̀ nìkan kan ní ṣe mítì lábẹ́ tọ́bájọ́ máa dámà dọ́bà àyá jẹ́ nǹkan mi lókù ṣùgbọ́n ó jẹ́ ọmọ ànábì ádámà wà pé ìwọ náà tún ní mítì kan tó ń ṣe tí ì ṣe ojú ayé báyìí ó lè máa ṣe mítì nínú lékẹ́ tilẹ̀ kọ̀mọ́rí òkè máa ṣe mítì ìrìn tẹ́bà ṣùgbọ́n kó wípé ìwọ wà lórí páànù ó tún dẹyẹ ẹlẹ́yẹ funfun ẹlẹ́yẹ pupa ẹlẹ́yẹ kìíní irọ́ ni àṣà Yorùbá wọ́n fẹ́ràn láti so nǹkan mọ́ òrìṣà tẹ́mọ́lẹ̀ tó mọ́ òrìṣà ẹ̀rọ báyìí tẹ́rù bá ti báyìí wọ́n jẹ gàba ní kíni lórí anábìwá Muhammad wa dé sallallahu alaihi wasallam wọ́n wá fún yín ní freedom òsìn tí yẹ bá àlàyìn haq ṣùgbọ́n kìí ṣe lù sí Yorùbá tó yẹ àlàyìn tó jẹ́ haq ń dá tó fún àyè wọ́n ní ọ́ dà sí látẹ́yìn wíìsì yọ́kan gbàdùn ní àwọn a máa jẹ́ kẹ́ ìyanu àwọn ànábì ọlọ́run fún ẹgbẹ́ kó jú nǹkan ẹ̀kú yọ́ máa jẹ́ pé láti fi ṣàfihàn mùjíjà sọ́mọ̀ pé tí nǹkan bá ti mọ̀ pé wọ́n wá ní irin yìí yóò tọ́ba ti kàn kíní yóò kíní yọ yọ ọ́ sọ fẹ́ ìrìn àbújá rírin yìí yóò tọ́ba ti kàn kíní yóò kíní yọ yọ ọ́ wọ́n náà fi kàn ọ́ tọ́ba ti kàn ọ́ yọ kò ní jọjúmọ́ ẹni pé fi kàn mọ̀ kódà furapa ti fọ́kàn kan ló ti di kó sì yọ fúró àyàn pé hàn bò lórí yọ wà ibi tí iṣẹ́ ẹ̀yà náà ti ṣẹlẹ̀ nìyẹn anábà Musa alayhi salatu wa salam ẹ jẹ́ ká lọ wo suratu Taha aya 65 and 66 ọlọ́run bá sọ fún ọlọ́sọ fún anábà Musa pé jù tọ́ bá ti jù lójijì báyìí nǹkan ṣẹlẹ̀ mú táyà pẹ́ wọn sílẹ̀ kọ́ọ̀lù ẹ̀yà jù ń tẹ́ fẹ́ jù káwọn tẹ́ sí Àwọn lọ wò parí ẹ̀sọ́ tó làárọ̀ fún 17 tí wọ́n sọ pé wà áwọ̀ hàínà. Ààrẹ àrùkè àtọ̀. má ti jù sílẹ̀ báyìí ni kí ni wọ́n máa ṣe kájú jù wọ́n wà nù ìtàwọn àdájọ́ lọ́wọ́ máa lò fún mọ̀jíjà àmì mọ́ sá jù lẹ́ni nígbà wọ́n fẹ́ jọ pàálẹ̀ fẹ́ fẹ́lẹ̀ ilẹ̀ mọ́ fẹ́ jù ó ilẹ̀ jọ ọmọ fẹ́ yọ̀pá mọ́ ẹni tá a bá fẹ́ jù sí tí nǹkan dára ń bẹ̀ ní ti mọ̀jíjà lọ́pọ̀lọpọ̀ ọgbà àti bí ti àìláàjì tàbí lábẹ́ lóbi karama tó fi jẹ́ sí pé bá a ṣe ní wọ́n jù látẹ̀yìn yẹn tọ́jú jìjì yẹn à ń fi àwọn ọ̀rọ̀ yìí bà kí ẹ̀yìn torí bí kò sí náà sùn náà àyà pé òjijì lójú ẹ̀yìn lọ́gbà jù ṣùgbọ́n àwọn ọmọ abidá tí ń rábà bàyẹn la tún ṣe ìsìnbá ọ̀tọ̀ àwọn nǹkan tí ń bẹ ní ibẹ̀ ọlọ́nìkan lọ́ba tó mọ̀ jùlọ bẹ́ẹ̀ náà ni a máa fi lílù náà a máa fi ṣe mọ̀ jíjà lílù pẹ̀lú ah, bí ọ̀bà wa lù kí ni wàhálà bẹ̀ nǹkan ni ó lù gan nǹkan ni ó fi lù nǹkan ìyá ọ̀lágbára tó nǹkan ni ó lù ṣùgbọ́n ọ̀sá gbọ́dọ̀ lù bẹ́ẹ̀ náà ni àájù náà níbi tó rántí anábì Musa anábì Yusuf sọ fáwọn ọba kan ẹ̀ pé ìdá àbò bí kọ̀ mí sí hádá fàálùkù ọ̀bọ̀lọ̀ má sì ìtumọ̀ alùkù yẹn jáde jù ẹjù torí pé ìtumọ̀ ìlẹ̀kọ́ pọ̀ nù Kùránì ṣùgbọ́n tí ọba àárín yẹn ni pé ẹjù sílẹ̀ kan náà lójijì a máa fi lílù nǹkan náà a máa fi ṣe wọ́n máa fi wọ́n máa fi sọ pé kí mọ̀jísà ó lè bá rí kó lè bá rí mọ̀jísà gan anábìwá Musa alayhisalatu wassalam inú òkúta àti igi èwo ló sọ́ọ̀n gidi jama nígbọ́ òkúta ni wọ́n ní Musa igi tọwọ́ rẹ̀ yìí òkúta lè rí kí ni anábì Musa sì lọ́ọ̀yà ọlọ́run òkúta tí wọ́n jẹ́ tiẹ̀ <laughs> sáà máa fi gbi ìwọ́n kìí ṣe pé òkúta àìṣẹ́ṣe pé kí ọ fọ́ òkúta ṣùgbọ́n kọ́sá ṣe gẹ́gẹ́ bí àṣà ọlọ́run súnà ọlọ́run wọ́n ní kí wọ́n náà ṣe nǹkan kan ṣe nǹkan pítọ́ bá ṣe yóò rí bẹ́ẹ̀ kí nǹkan pítọ́ ọ̀ká ṣe kò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ́ Orí nǹkan orí wáyé rí sẹ́kọ̀ mú Músa lẹ́kọ̀ omi. Àlẹ́bì Músa ń tọrọ tẹ́wọ́ sọ́lọ̀ ní sánmà, ibi wọ́lọ́ ń bá ń sán mi kalẹ̀ ní sánmà. Ọ̀tọ̀ níbi àlẹ́bì Músa fojú sí, ọ̀tọ̀ níbi tọrọ gbá yọ. Mẹ́yẹ̀ bá ń tọrọ jù sánmà, ṣe bá àmà bí kójú òṣù ni. Àbí, ojú ọwá sóò ọlọ́wà ní fàkúnná ọ̀yá fi òpá rẹ̀ ọwọ́ rẹ̀ má lù kú dáhùn àà bó ṣe lù báyìí kọ́ má ti ìlú ni kìí tó kú dáhùn kìí ṣe ọ̀pá lọ́fà àpáta tó mọ́ ọ̀gbọ́n mọ́jì sábàbí kọ́ má ti ìkànnì fáà lọ́tẹ̀lì fáà tàkì náà rí nǹkan bá ń tà fẹ́ ló ń bẹ náà ni pé a máa fàálkì sí aláwọ́jì àbí ọwà náà tí a tàn sàlàyé fún wa náà sọ́dọ̀ ṣọ́ ara aya 63 ó torí pé ànábì Mùsá ó tún lù náà bákan náà pé a fẹ́ kọjá nú omi sọ́pà láàfin wá ọlọ́wà ní kò lù náà ní o lílù náà ní o سورة الشعراء يا ستتوني فأوحينا أوحينا إلى موسى Ọya fi ọ̀pá rẹ̀ lu odò, odò alágbẹ̀lúgbò lú, tọba ti lú fàún. Kọ́mọ́sí ìlú ló bá pín odò bá pín yẹlẹyẹlẹ.

kọ́ padà kọ́ padà kó lè bá ti tẹ̀ bùtẹ́ni sí. عن محمد صلى الله عليه وسلم هنا حديث جاء عثمان بن بن عبد العاص تطبع رضي الله عنه قال قال لما استعملت رسول الله صلى الله عليه وسلم onígbà tí ọlọ́run ànábì fi òun sí tọ́yì kò kóhun di ọ̀gá rẹ̀ kóhun di bí aṣojú rẹ̀ báálẹ̀ ẹ̀bẹ̀ náà wọ́n bá ti ń kírun lọ́wọ́ ṣètọ́nù kan máa ń dàmì láàrùn dínú kan máa ń dì sọ́ọ̀bù mi kì í jẹ́ ń gbádùn yóò dàrú má bá rò kú ìrìn tí mo ti rùkú àbí n ti ẹ̀rùkú tí mo ti forí balẹ̀ àbí n forí balẹ̀. àwọn ìṣe àárín mà sọ́pà ìkan mo kí àtọ́pà méjì ah, ọlọ́mọdá o eh, ó tún dààmú wọn débi irun ọwọ́ ni irun máa ń dàrú máa ń lọ́wọ́ nígbà tó ń wá rí pé apá apá àwọn ọ̀ka kìíní ìmọ̀ rọ̀já àtò rọ̀háltù eh. mọ́ àlọ́ bá ànábì sọ́ra ọ̀sẹ́lẹ̀ ọ̀kọ́ọ́lù. Ànábì wa pè ń pé ìwọ ọ̀dọ̀ wa ìkìlọ̀ gbá wa o. Kí ló mọ wá? Yorùbá yọ wá kí lọ wá ṣe. Nígbà tó ní kí lọ wá ṣe, ó lọ ní kíní kan máa ń dàmí láàmú tí wọ́n bá ń kírun lọ́wọ́, ìtọ́jú ẹ̀ ń wá rèé o. Mi ìmọ̀ tí mo kí mọ́. Ààrẹ wa sọ fún pé àlìjẹ̀nú kan ní ń dà ọ́ láàmú. Onígbà àlìjẹ̀nú kan ti súnmọ́, ó àmẹ́bàá ní odùn náà súnmọ́mí súnmọ́mí súnmọ́mí ẹ̀ eh, súnmọ́mí báyìí súnmọ́mí báyìí wọ́n ló fi yá yí pé àwọn tàbí kí a máa fẹ́ bá ìnábì sọ̀rọ̀ ẹ̀kọ́ nù sọ́nà aláàtọ̀ wọn ò ní á ní àwọn súnmọ́ ẹ̀kọ́ sípẹ́kí báyìí ó tako adab ìyẹn súnmọ́ díẹ̀ ṣùgbọ́n kì í wá súnmọ́ tó wà jẹ́ pé orúnkún rẹ̀ àti orúnkún ẹ̀ńtẹ́ ẹjọ́ jókòó ẹ̀ máa kara yín pé hmm. ànábì ní odùn náà súnmọ́mí súnmọ́mí ọlọ́run bá súnmọ́ ànábì sọ́nà aláàtọ̀ Ah, mo bá jókòó mo bá jókòó lórí eh, eh, eh, mo jókòó lórí ẹsẹ̀ mi. mo wá jókòó lórí ẹsẹ̀ mi wọ́n ní bí àwọn tẹ́ máa ń sọ pé àwọn máa ṣàǹfààní mẹ́rin dáadáa ó tún ní bí wọ́n ṣe jókòó ah, kí ó lè bá lè ṣiṣẹ́ dáadáa nígbà tó wọ́n á jókòó wájú ànábì sallallahu alaihi wasallam ànábì kan fi ọwọ́ rẹ̀ gbáhùn láyà kò sọ fún òun olùn láyà òtẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sọ fún pé òun olùn ní àyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ti wá gbá mi láyà báyìí bá tẹ́mọ̀ pé ọba lójijì ó sì tutọ́ sí mi lẹ́nu pa bó ti tutù lẹ́nu báyìí wọ́n ní àjẹjẹ̀ntọ́ wọlé sóun lára yẹn ó ti jáde ẹ̀bẹ̀ lílò òjijì kọ̀ọ̀mà pé wọ́n bẹ́ẹ̀ lù ú láyà dáńfí ní súnmọ́ mẹ́rin tí wọ́n báyìí súnmọ́ báyìí ó ti dáńfẹ́ sọ̀rọ̀ kan fún mi àyà yẹn kọ́kọ́ lù gbá fàdọ́rà bẹ̀ àlà sọ́jírí ọba fọwọ́ rẹ̀ gbami láyà pa ọkàn fi tuẹ́ sí mi lẹ́nu ọdún ẹni yanu ọkàn fi ti lẹ́nu báyìí wàkọ́ọ̀lù ọ̀rọ̀ àlẹ́ wa ń sọ fún àlìjẹ̀nù ọ̀tọ́ ọlọ́run ṣètọ́n tó wọlé ti lára jáde olùbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹni pé olùmí lẹ́ẹ̀mẹ́ta ó sì ṣe ìpínlẹ̀ tú sí mi lẹ́ẹ̀mẹ́ta bí bá ti ń wí bí bá ti ń sì kọ̀ọ̀kan lọ pé ó kúrò di àdúwàlá níbi ṣe lẹ́ẹ̀kejì gbà ó kúrò di àdúwàlá ó tún ti ṣe bá ń lẹ́ẹ̀mẹ́ta báyìí bọ́ọ̀lù Ah, àwa ní ìwọ̀ Usman ibn Abdul Aas ó ti gbádùn máa lọ bí iṣẹ́ rẹ̀ kò sí wàhálà mọ́ ó ní láti jọ náà àwọn òrí nǹkan kan máa wò náà. tọ́ èèyàn bá wọn nígbà tó yẹ sí pé ẹ̀wù yẹn jẹ́ nú jísà ní ànábì wa Yusuf alayhi salatu

nínú àwọn nǹkan tí ó pàtàkì tá gbọ́dọ̀ yẹ̀wò láàrin òun náà ni wípé anábìwa Yàkúbù àìsọ̀rọ̀ tó ní ilẹ̀ ajìlò rí àyóṣù mò ń gbóòórùn anábìwa ọmọ mi mò ń gbóòórùn rẹ̀ mò ń gbóòórùn anábìwa Yúsúfù àìsọ̀rọ̀ tó sọ tẹ́ẹ̀mà pé nígbà tí fásọ̀rọ̀ ti lẹ̀ ẹ̀yìn nígbà tí wọ́n tí wọ́n kọjá bodè Mísírì ìyá ni anábìwa Yàkúbù ti ń gbóòórùn Yúsúfù tí bí wọ́n ti ń sún máa sí yẹn gbọ́mìlì tí bí wọ́n ti ń sún máa sí yẹn lòórùn yẹn ìṣòwò wọlé àlẹ́lùwà yàkúbù bí kwẹ́sàn mi nìyẹn tá a gbọ́ kwẹ́sàn yẹn yé kí la wí jama. Ah, naam naam láyé ìsàmì láyé ah, kò sí kò sí nínú kò sí túmọ̀ àfọ́pá súnmọ́ àjìnà sí gbogbo nǹkan tá à ń sọ yìí mo jísà yàtọ̀ sí tọ́mà á fi ọpọlọ rẹ̀ rò ìgbé bá wọ́n ti gbọ́ ní fásọlá ọ̀làmà fásọlá tìlẹ̀ ayé tí ànábì àkóbò ti ń gbọ́ bí wọ́n ti ń sun mọ́ wá báyìí ní òun wa ń pọ̀ síbi ọmọ yìí ti súnmọ́ ọmọ yìí ti súnmọ́ wọ́n ní ìṣe bẹ́ẹ̀ torí pé kì í sẹ́wù gangan ló rùn o ká nípa ìwù ló rùn fún ara rẹ̀ ni àmọ́ pé bí wọ́n ti ń súnmọ́ ní ọmọ ọ̀hún nù ọlọ́run ni ó fi àṣẹ rẹ̀ sí atẹ́kùn gbé òórùn látara aṣọ lọ́ọ́bà náà wà yà fún ó sì gbé wọ́n ti lọ́ntì ni wọ́n máa نعم نذير ذلك كثير في آيات الأنبياء irú ẹ̀pọ̀ náà àwọn àmì àwọn ànábì ọlọ́run pé kìí kí wáyá tí nǹkan bá ṣe súnmọ́ sí ní ẹ̀lìmọ̀ àdúgbò náà fòjúwe ní ìsìn ànábì wa Muhammad ali tọ́lá àti wàsánà ọwọ́ wọn omi tẹ́ ń bẹ̀ báwọn èèyàn sì sàlùwàlá lọ kánni kéṣe wọ́n tó mumi lọ kánni kéṣe wọ́n tó lò lọ. sáwà máa sọ wípé ókè nítorí mo ti ń bi tí àná tẹ́bi fi dúró yẹn asálẹ̀ níbẹ̀ náà asálẹ̀ níbẹ̀ tí omi ti sẹ́ tó bá jẹ́ sí pé nàìjíríà lànà bìbá wà ní yọ sẹ́jú wa ń lọ tẹ́ mọ̀ pé tá a bá sọ báwọn à ń fi à ń tójú bọ́ ní tí òye wa ní títẹ́ omi lọ́wọ́ ànábì wa àrí sọ̀rọ̀ tó kò ní ń ṣe pẹ̀lú àsìkò òjò kò ní ń ṣe pẹ̀lú ilẹ̀ ọlọ́ràá kò ní ń ṣe pẹ̀lú ilẹ̀ desert bí ẹ bá wà nílé ẹbí títù tí ń rọ̀ tó báyìí gbọ́n ní kíkà máa ní ọmọ mi fẹ́ ṣẹ́ lọ́wọ́ rẹ nǹkan kan lè má ṣe ń bẹ́ o nígbà tá ṣe ọlọ́run ọba wa ti ṣe ń bẹ̀ náà. bẹ́ẹ̀ náà ni gbígbà tí lẹ́yìn ènìyàn pé afẹ́ kọ́lọ́run ọ̀rọ̀ jò fún wa ìpèsíkọ́ tá a máa ń ṣe pé ah, ọ̀dà bá dá àwọn abẹ́ tọrọ pé kọ́lọ́run kọ́lọ́ jò fún wa láti ọ̀dọ̀ ọlọ́run kò míìnì wípé táwọn anábì ọlọ́run bá ṣe wípé dùn àwọn olè ṣe kọ́ ìwọn kò ní ń ṣe pẹ̀lú sásìkò òjò lẹ́sẹ̀ àbí àsìkò ẹ̀rùn lẹ́sẹ̀ mọ̀jísà ti kọjá ìrònú nǹkan dànù rẹ̀ náà. فارتد بصيرا كما يمكن فاعل فارتد بصيرا او فارتد يعقوب بصيرا بلاني بدنا تطبيق يأتي بصيرا يأتي بصيرا يأتي أبي بصيرا بتمانية فاعل يعني الأول ومن تقوم به يأتي tọ́yì kí ni àkọ́kọ́ ọ̀rọ̀ tí ànábẹ̀wà yàkúbù kọ́kọ́ sọ nígbà tó ju wọn rí náà béèrè ni ọ́ ẹ̀rí pé falamma já albashiru alfahu aláwájú ikra fàbdádà basira alfahu aláwájú ikra ó ti rí nàbá yìí kí ló wá tẹ̀lé lẹ́yìn. tí wọ́n bá bí wọ́n lè rí pé kí ni ọ̀rọ̀ tí ànábì wa Yakubu kọ́kọ́ sọ lẹ́yìn ìgbà tí wọ́n rí nàtán àní kankan tá a pé bí Kùránì ti gbé wá ma àwọn sọ pé àwọn alámúyẹkùn ní àwọ̀ alùmọ̀yàn bá fi hàn yàkú rẹ̀ tí ọ̀wá ayẹ bẹ́jẹ́ sí bí àkọ́kọ́ tó yẹ kí ànábì yàkúbọ̀ kọ́kọ́ wí náà ni àà àtúpẹ́ àtọ́pẹ́ dá oòrùn àdóòpẹ́ àtọ́ ojú tó ti rọlé ọtún ti padà dé àdóòpẹ́ àtọ́pẹ́ ọjọ́ ojú tó ti lọlé ọyá sójú lọ sójú wákàwá náà àdóòpẹ́ àtọ́pẹ́ àtọ́pẹ́ nígbà tí yẹn rí náà dáwọn lọ bí àlọ́mọ́ àpòlìlà fún mi ní àlọ́mọ́ mi náà lọ́yìn máa sí ìsìnkú ẹ̀kọ́ ọpẹ́lẹ́ kọ́kọ́kọ́ sí iná ọ̀rọ̀ tó gbẹ́fọ́lọ́hùn pé mo dúgbà ó mo dúgbà ó mo dúgbà ọlọ́run tó ẹ̀hán Naam. Ah, Àìmọ́ sọ pé ànábì Yakubu dúpẹ́ nù àyà Kùránì kò mìíràn pé kò dúpẹ́. Ah, tó yí wa bá wọn. Tọ́. Ah, àní gbólóhùn tí wọ́n gan-an. Gbólóhùn tí wọ́n gan-an yìí. tí wọ́n ní alámá kúlà kúmí ní àyà wọ́n ní gbólò yẹn gan ó ti túmọ̀ ọpẹ́ torí tí àbá tí ọwà kí á fòyọ́ ọmọ wí tí ọ̀yẹ́ wú jáde náà sí wọ́n ti túpẹ́ o pàápàá jùlọ ọ̀rọ̀ tí wọ́n sọ pé mínàlá alama akulakum inni a'lamu ara ń tí mo mọ̀ látọ̀dọ̀ ọlọ́run náà pé tí èèyàn bá sórí fún èèyàn yẹn ti kí tọ́lọ́n bá fèrè fún yẹn dúpẹ́ ó ti wà ń bẹ̀. wàhálà àwọn àkíkà tó ṣòfò kò sí nǹkan kankan tó lọ́pọ̀ ju pé kọ́ sàfihàn orin sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ni ó ló fún mi ó hádà mi fọ́dọ̀ ìrọ́bì òun náà sì lásọ pé alámù àkúlẹ̀kùn ìní àlámù nínú ọlọ́run ẹ̀yìn tí mo ti mọ̀ fọ́dọ̀ ọlọ́run ọlọ́run bó ti bá mi sí kí wá ní ọpọ́tẹ́ kí ànábì àkúbò jújù ń bẹ̀yẹn ṣe lórí pé mo rí nàní àbí lórí pé mo rí Yusuf ẹ̀dá lóhùn ọ̀yà Yusuf ojojú ẹ̀ lọ àbí bẹ́ẹ̀ ṣe rónú àbí ṣe wá rò pé wá lè dé Yusuf tí ọ̀bà rí hàn náà ẹni tó ní ọmọ gan tó fẹ́ kọ́ wá rí òun gan tó fẹ́ kọ́ wá rí òun gan kò pè púpọ̀ wá tí ó fi rí nàní tó bá rí nàtán wà tó ní ibi ahàlẹ́kùn máa ti máa ń tó bá rí nàtán ní ẹ̀tọ́ máa bọ̀ bẹ́ẹ̀ ọpẹ́ tí àná ìwà Yakubu dá ń bẹ̀ tó yẹ kí wọ́n dá ń bẹ̀ jùlọ òun náà ní Yusuf bẹ́ẹ̀ ti rí yẹn torí tá máa ní àlámù àkúlẹ̀kùn ìní àlámù mìnàlá mìnàlá ìtàwí yẹn àlámù mìnàlá ní tí àná bí Yakubu máa látọ̀dọ̀ lọ ń bẹ̀ fi Yusuf haì kọ́ ọmọ pé òun ṣe kí ni òun ó rí nàpàdà tọmọ yẹn àlékún náà sílẹ̀ lélẹ́yìn ọpẹ́ ìpìlẹ̀ làásì kọ́kọ́ dúná ká tó máa dúpẹ́ náà bọ́lọ̀ bá bùn ọlọ́mọ ní ìsìntọ́ màrí náà tó ń bí ma náà wá ní ọ̀fẹ́ dúpẹ́ ní ìsìn mòrò kó ní gbé látòrí ọmọ ọmọ mo dúpẹ́ ọlọ́run lórí ọmọ ọmọ mi yóò lẹ́yìn wá gbà náà mo á dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ọmọ mi tó bá sọ bá orí rẹ̀ òkè mọ́ ni. ló fi jẹ́ sí pé orí ànábì wa Yusuf náà ni ọpẹ́ dúlé lórí náà. ya abana wa sọ pé kọ́ọ́lù ya abana. Ah, wọ́n ní yá àbálẹ́sẹ́ pé ìlànà àǹfààní wà ń bẹ̀ pé tí ìjà wá dùbá lọ́dún tó á wọ́n ní alẹ́tọ̀ láti máa tọrọ àdúrà lọ́dọ̀ ẹnì kejì pé kọ́sà àdúrà fún wa ààyà yẹn sọ pé kọ́ọ́dú yá àbáná ìsàbẹ̀lá ah, uh-huh. pàápàá jùlọ àwọn àndábà ọlọ́ọ̀lọ́mọ ẹni tí ọ. Mhm. mọ́jẹ̀mú wà ń bẹ́ ọkọ̀ mọ́ sí gbọ́ ẹni tó fẹ́ fúkọ́ àdúrà fún ẹlẹ́ni Ọlọ́yin, ó jẹ́ aláàyè ìjókòó. bákan náà ó gbọ́dọ̀ jẹ́ ní tọ́wà níbi sí wà ń sọ fún ẹni ní Kánò pé fún torí tọ́ bá ṣe báyìí ó ń túmọ̀ sí wípé kí ló ṣeun ó ti ń pe ẹni tí ò gbọ́ ó ti láti ọkàn pé ẹni tí ọ̀yọ́ gbọ́ ó ti kí ni ọ̀ ń gbọ́ so clear about na mhm nínú àwọn iṣẹ́ tí anábíwa Yàkúbù tó ṣe fún wọn nígbà ìtọ́tọ́ àforíjì fún àwọn tí wọ́n tọ́ra àforíjì lọ́dọ̀ anábíwa Yàkúbù àríṣọ́lá tó sẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlẹ́tọ̀ ẹgbẹ́ bó ti wà fún àwọn àríwọ́mà nàbí sọ́rọ̀ láàrù sọ́lá nígbà tánà bí ń bẹ láyé sọ́tún nìṣá àyà 64 sọ́tún nìṣá àyà 64 wọ́n máa àrùdá náà ní rọ̀tún ọlọ́run ni àrùn òjìjẹ́ kankan àbí kó jẹba àti títí àwọn èèyàn máa tẹ láṣẹ rẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ọba فاستغفر الله واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما fásitàfàdúláà wàtàfàrọ̀ láhùn mọ́rọ̀sùn àwọn náà sọ́nà bíbà yìí pé pàwọ́lú yá àbára bẹ́ẹ̀rẹ̀ sọ́tù fásitì àyà kọkànlá ọlọ́run bá sọ pé fẹ́ yà kó rí látàrí mọ́kànlá Fáṣtàfír lana. Àwọn ọmọ nígbà Yakubu náà sọ pé Ilé ń bá nígbà tí a bàbá wá fẹ́ sọ́rọ̀ àforíjì fún ní Sáwọ́fà àti Sáwọ́fẹ́rù, lè máa dà Sáwọ́fà. Kí ولكنه مما يتعلم وقت صح wọ́n ní tí bàbá yìí fi sọ pé sáwọ́fà asásùrù lọ́kún ní pé mo fẹ́ dìlé ìtura àforíjìn di àkókò rẹ̀ ah, mo tọrọ àforíjìn báyìí náà ṣùgbọ́n mo tún fẹ́ báyìí dìlé rẹ̀ di àkókò ìṣèlúfàrù ah, eléyìí sì wà ń bẹ́ a máa fi túmọ̀ sí pé eléyìí àánú ni bàbá fẹ́ ọ̀sán àwọn ọmọ ẹ̀yìn yọgbà ọlọ́run ọgbà lọ́tún ní sọ́fà aṣáfìlú lẹ́kùn náà èyí tó wá jẹ́ pé kò sí ìmá ń bẹ́ẹ̀ torí pé ibi tá a wà yìí ibi tí wọ́n wà yẹn láàrin bàbá àti kíni àtọmọ ni ìwọ́n tó bá jẹ́ pé láàrin bàbá àtọmọ ni àánú gbọ́dọ̀ jọba ń bẹ̀ ìkẹ́ ọlọ́run gbọ́dọ̀ ìpẹ̀lẹ̀pẹ̀lẹ̀ gbọ́dọ̀ ti gíní agbọ́dọ̀ jọba ń bẹ̀ náà mú. bàbá náà bàbá ọmọ jẹ́ ìyá náà nìyá ọmọ jẹ́ ńgbóni wọ́n wà ń jẹ́ níbi àforíjì tí ànábìwá yà kúbù sí ilé ìdìbò àṣà yẹn ayélujára nìfẹ́ ọ̀dọ̀ zàrí àtàyà 18 ọlọ́wọ́n bá sọmọ́ wábẹ̀lẹ̀ asáàrí hùn yàtà pẹ̀kìrò wọ́n ní túnmẹ̀ náà ni pé bàbá wa ànábì wa Yàkúbù ti ṣe bàbá àwọn ọmọ yìí yọ́ sọ fún wa pé sáwọ́fà astaghfiru lakum rabbi sáwọ́fà astaghfiru lakum rabbi ayé ní sáàrí ní sáàrí sáré ní ọ̀sán látò sáré yá ó ní wà bẹ́lẹ̀ asáàrí kúnlọ̀ tí sọ́tà alì mọ̀rán àyà 17 alì mọ̀rán àyà 17 alì mọ̀rán àyà 17 ní asọ́bìrí ìràwà sọ́ọ́lì fíìm والمؤمنين والمستغفرين بالأسحار والمستغفرين بالأسحار ìyẹn láti máa pé ọ̀rọ̀ tí a ní kan náà àwọn onímọ̀ sọ tí wọ́n fi sọ pé àforíjì ìṣòro gbà lọ́dọ̀ àgbàlagbà ju ọmọ kékeré lọ a sọ pé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àbẹ̀ ni pé wọ́n gbà gẹ́gẹ́ bí a ṣe fojú tí wọ́n wò ṣùgbọ́n èyí tó hàn jù ní pé bàbá yìí gangan ni àforíjì tiẹ̀ ó kì í ju ti ànábẹ̀wá Yúsúfù lọ bàbá ìgangan ni àánú ẹ̀ ṣe ni ọ̀pọ̀ ju ti ànábì wa Yusuf lọ torí pé ọ̀tọ̀ àforíjì fi hàn ó tún wá tún ọ ní àkókò lọ́tọ̀ yìí pé ah tó di tààrí màá wá tọrọ gan fún yín lémi àti láàrin èmi àtọ́lọ́ nìkan bí mo ti bọ́ lọ́n sọ̀rọ̀ ńgbà náà màá wá tọrọ àforíjì fún yín mhm. náà. náà àáyà wọ́n wọ́n àyà wa wọ́n gafuru rahim àárí pé àyà yẹn ọparí pẹ̀lú gafuru àti túmọ̀ ẹ̀fọn ṣùgbọ́n sábàlówó náà rahim pọ̀ ju gafuru rahim lọ máa gbọ́ mi dẹ́hùn rahim ọ̀pọ̀ ju gafuru rahim lọ bẹ́ẹ̀ náà ni kí rahim ọ̀kan lẹ́yìn ṣùgbọ́n mi a ní bí ayẹyẹ àyíká àbáyé méjì tí rahim ti ṣáájú gafur rahim gafur ṣùgbọ́n ìpìlẹ̀ gbogbo ọ̀yà Kùránì majority ẹni gafur rahim al-gafur rahim ò tún nǹkan tó ní alifu wàlám nínú al-Kùránì díẹ̀ nínú ẹ̀rí Suratu Yunus aya 107 máa sí Kùránì àti ń sọ̀kalẹ̀ ní ìtọ́wájú

الرحيم وهو الغفور الرحيم سورة الأعقاف آية كيجو أتم بأنبه في علامة بعض بكفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم سورة الحجر آية 49 أتم بأنبه في بي أني أنا الغفور الرحيم tún bẹ̀rẹ̀ ẹ̀kà tún bẹ̀rẹ̀ ẹ̀kà tún bẹ̀rẹ̀ ẹ̀kà àwọn àyàká máa dùn látọ̀ a máa dùn yàtọ̀ àwọn àyàká máa dùn yàtọ̀ lọ́tọ̀ ọgbà fún ọ̀rọ̀ ìmìnira nǹkan àbọ̀ ṣùgbọ́n ilé ọgbẹ̀mù nǹkan tó ń bẹ lẹ́yìn náà dátọ̀ kan Suratul Qasas

Ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn olúwà ní ló ń fún ọ̀pọ̀ ọ̀pọ̀